الأحداث الوسطية المشرد أفاني في وأما الدليل العقلي wọ́n láwọn ẹ̀rí ti làákàyè tó sọ fún ayé pé ń tọ́lọ́mà lórí ẹ̀ láwọn ìròyìn ara rẹ̀ kí àwọn ìròyìn yìí ní tàrí ẹ̀ṣin ẹ̀ǹdé àwọn wọ́n ní fàyà láti ní ilẹ̀ àdìwá ní orí. Thank you. مشاهدة خبره عن billions of people ní òde ní òbábàrí sójú mo lè describe ẹ orógbòrò yẹn mi ràn gbọ́gbò fojú ara rẹ̀ rí báyìí ẹ̀rí pé máa ń ṣe yẹn náà ẹni téèyàn bá mọ̀ wájà àmúdàmọ àmọ́ ọ̀dàmọ lórí online kódà àmọ́ sọ̀rọ̀ kódà àmọ́ ṣe fídíò rí kò lè kò lè dà pé àtàjọ jókòó báyìí tájọ jẹun. eighty eight million. Uh, eh, that's eighty eight million. Abi a naira camry irú camry camry wo camry two thousand two thousand twenty five ẹ̀pá àti mo ṣe so ààrí mọ́tò ṣe gangan ṣùgbọ́n a mọ mọ́dẹ̀lì tó rà tó confidently pé mọ́tò yẹn máa ń sá eré kódà LPG rẹ̀ kì í jepo rárá láti gbé síbàdàn onímọ̀lù ju lítà méjì lọ ẹ mọ̀ o lè máa ru iye mọ́tò yẹn láì rí mọ́tò tiẹ̀ gangan torí o rí nadir orí nǹkan tó jọ wọ́n ní ẹni sọ pé model nineteen uh, eighty eight fatafu kayfiyataha sòtó sì bẹ gbogbo nǹkan tẹ̀yìn lè sọ ń parẹ̀ lẹ́yìn àyíká kàmísìláhà torípò onírú ẹ̀ àwọn khabaru sadiq anu àbò ní ìròyìn tó jùlọ nílẹ̀ àtàkà rọ́jùlọ sadiq wà kọ́lá iná sayarata fúlání sifatu wàkàdà wàkàdà wọ́n yẹn nìkan ti ròyìn ẹ̀ fún pé àmọ́ ah, lu mọ́tò yẹn twelve years mo fi lò àmọ́ ah, gbàgbé ẹ̀ láyé tó tó bá rẹ̀ all lam yakun lahu kufuwan ẹni tó kù ní fún wa ajẹ́gbẹ̀rò yáà ní wa gbọ́dọ̀ ju márùn-ún fún wa lọ sọ ọlọ́run ara ẹ̀ náà ní Qur'an anabi sallallahu alaihi wasallam lòye rẹ̀ ààrẹ ìròyìn ọlọ́run ọjà méjì yẹn wọn ni wọn lẹ́yìn tó kọ́ lọ́ba tó dà máa jẹ́ wá máa latifan táwọn apákan náà àfa wọ́n tún sì dáhùn kan ìdáhùn ráńpẹ́ kan anna máa na kọ́ọ̀lì náà bidúni takyif onítùmọ̀ tí a sọ pé a mọ agbègbè náà wọ́n sífọ́ náà wà táwọn àsùnmáwò rẹ̀ láìsí káyífà bẹ́ẹ̀ láìsà màánà ilà allah na takida láha kayfiyatun oníkejì túmọ̀ rẹ̀ ni pé a ní ìgbà kó ní bọ́lọ̀ bá ṣe bal na takidu láha kayfiyatan lakin manfiyu ilmuna bil kayfiya àwọn kan lọ́n ní kẹfìyà o ṣùgbọ́n àwọn ò nímọ̀ nípa kẹfìyà yẹn kò bá sọ pé wọn bò rí bákan bí wọn bò ṣe ó ní ṣèpọ̀ náà àmọ́ ṣèpọ̀ yẹn bó ló ṣe ga tó ó ní bọ́lá ọlọ́run ọba gíga ni ṣùgbọ́n kìí ṣe ń tà wọ́n sí bílíọ̀nù. bó ṣe déédéé títóbi rẹ̀ ibi gbangba rẹ̀ ni. wọ́n ní liana siwa allah liana siwa allah alàlàáṣí làṣàkà ànàláwò kẹfìyà lókè bọ́lá wọn bá ṣe sílẹ̀ ìdọ́gbọ́n lára ara ṣe kò sí iyèméjì gbà pé ó ní kẹfìyà lákin látò làmù nùzúlùú ilẹ̀ sàmà ìdúníà lákin látò làmù torí àmà ọlọ́run fi mọ̀ wá àti bùkátà àkàmọ̀ ìdààmú wa lórí ẹ̀ nùzúrù ilà sàmà ìdúnyà aláwò kẹfìyà bọ́lá wọn ṣe máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé ó ní bó ní ṣe máa ń sọ̀kalẹ̀ lákin látò dàm ṣùgbọ́n kò fi mọ̀ wá àti má lẹ́yìnáwó máa mi mọ̀ ojú ilà aláwò kẹfìyà kò sí nǹkan kan tí ń bẹ àfikún ní kẹfìyà lákin máa kọ́ takún màálùmọ́ ṣùgbọ́n kẹfìyà yẹn lè máa kọ́ takún náà mi dùn wùlà á sì lè ṣàìmọ́ parí. Mo rò bóyá sòtúrí ẹ̀yẹ́ ní bàbá yẹn ti lé kéèyàn tó dàgbà so èyàn di èyàn rí láì rí kí ni ìròyìn tí wọ́n fi hàn yín wọn àbí yá àdájẹ ìyàwó yá àkódà òjò wọn lójú báyìí bí o jẹ tí wọ́n á rí fọ́tò wọn o jẹ sì bínú lórí kẹfíyà yẹn ṣùgbọ́n kẹfíyà mi ò lè mọ́mọ́ o lè mọ́mọ́ bẹ́ẹ̀ ń gbà tí wọ́ọ́ bẹ́ẹ̀ gbà tí wọ́ọ́ lọ dàgbà o ní o ní sọ́ọ̀mù. àbí dáàdì rẹ ni máa bínú tí wọ́n fi bínú ẹ bí àkìmọ̀ èyí tí ẹ wá gbọ́ pé wọ́n jẹ́ ẹni tí máa bínú. so bí ẹ afáàní wípé yánnàwó máa mọ̀ ojú láwọn làwọn kẹfíyà wà lákì náà kọ́ta kúrò màlúmọ́ ọ̀kọ́ta kúrò màlúwùlà kẹfíyà yẹn àlèmọ́ àti kí ni o àlèmọ́ mọ̀ wọ́n kò sí nǹkan kan tí ò ní kẹfíyà. sọ́dọ̀ imam malik an qawlihi ta'ala arrahman rahman ṣe sọ́wọ́. anábì imam malik nípa àyà yìí wọn ni àwọn Rahman ó ṣe déédéé kan sílẹ̀ ara ṣe kéfà ìsìwà kéfà ìsìtàwà wọn ni bóòlù ṣe bóòlù ṣe ṣẹlẹ̀ ẹ̀dọ́gba fàátọ́rọ́kọ málìkù bẹ̀rẹ̀ àti hàtà àlàáhùn àrọ̀kù wọn málìkù bá dorí kodò débi pé agbóbó wọn fún mọ̀rọ̀ fara sọ̀kọ́lá àlìsíwá ó gẹ́rù mọ̀júwùlà gẹ́rù mọ̀júwùlà ó ní pọ́nlọ́wọ́n bá ṣẹlẹ̀ ẹ̀dọ́gba sílẹ̀ ara ṣe kìí ṣe ti òkè ọlọ́run sì lè dọ́gba ìyáná ló kẹta ọ̀rọ̀ bíyá bẹ́yìn náà èdè iná torí pé ìdábàá là ń sọ kúndùn mọ̀wá ní ìlẹ́tì wàdàdà fíyà ìsítáwá wàdà ìhádà wọn ní gbogbo ibi tọ́lọ́ bá ti fi gbólóhùn ìsítáwá ọmọ ṣe mùtàádé máa ń jẹ́ fẹ́ẹ́ lọ mùtàádé pẹ̀lú àdá wọn bùkátà pé ìsáwá àdá àbí wọn ní màánáà tó túmọ̀ ẹ̀ pé olú ọlọ́wọ́ lókè kọ́lá alẹ́ sọ́ọ́ غير مجهول تقول ما هتم من استواء كيس انتاما والكيف غير مف... معقول كوا سوكين بو لو سوا استواء غانغا كوبالا كايم يقول مو سرايه فوا كوبالا كايم لا كايم لبي لأن الأكل لا يدرك كيف لا كايم لبي بو لو ما بس استواء فإذا انتفى الدليل السمعي والعقل أن كيفية وجب الكف عنها تريد أتريه لأنه قرآن سنة tó sọ pé àìní kẹfìyà fún sífàtù lọ́ọ̀yì àsùnà yìí àbí àti rí ẹ̀dẹ̀rí làákàyè nínú làákàyè gan àwọn nǹkan tá a mọ̀ gan ẹ̀ lé ntẹ́ ẹ̀rí tẹ́ ẹ̀ bọ́ bó ṣe rí kó o sì lóye ẹ̀ fún ẹ̀rí fún kẹfìyà látọ̀dọ̀ ara yín wọ́n ní ọ̀ràn yẹn ni kéèyàn káwọ́ kú mi ká máa wá kẹfìyà ká máa sífàtù lọ wọ́n ní má dùn bí ìwà àjì mọ́ malik ní pé ìgbàgbọ́ pẹ̀lú kẹyà ni lẹ́nu la akbara bihi an nafsi torí pé olúwa ròyìn ara rẹ̀ pẹ̀lú ẹ̀ ọwọ́ jẹ́ bàtà sí kú ọ̀ràn yẹn ní ká sì gbà lódo wọ̀sùwà lánàá fún bídà mọ́ mọ́lìkì ni pé kéèyàn máa béèrè nípa rẹ̀ bídà ni pé ọ̀rọ̀ yìí mọ̀ mọ́lìkì rọ́dí lọ́tàlá rí rọ́dí lọ́tàlá. kódà àwọn ìmáàmù Ibn Hajar wọn lè sinadọ̀ jẹ́yìn ní ọ̀dọ̀ Imam Malik wọ́n ní àsùwálù alìkẹ̀fí lẹ́ànà mọ́nù àfàṣù nínà àlàsàlù náà ó dẹ̀ wọ́n bèèrè nípa kẹfí àbídí àní pé tára tó jẹ́ pé wọ́n nímọ̀ láti bèèrè irú ẹ̀ ju àwọn sàbẹ̀ lọ sahaba àwọn sàbẹ̀ ni lámà kọ́lọ́lọ́ ìsáwà àrà ṣọ́wọ́ àárín wọn ó wà láyé gan-an ṣe àwọn ọmọ títóbi ọlọ́run wọ́n máa ń sì wá àlàlà àṣù wọ́n sì mọ̀ túmọ̀ pé ọlọ́run bá ṣe ilé ẹ̀dọ́gbọ̀n lórí ara wọ́n náà láyé kínú àǹtàṣàlà kẹfà ìtawà torí ẹ̀ wọ́n ní kò sí àwọn gan àwọn sàárè kò sí béèrè kí bóòlù ọlọ́run bá ṣe ilé ẹ̀dọ́gba kò bá ti bèèrè lọ́wọ́ àdàbí sọlá àlùsílám àbí lẹ́yìn náà kàlá tó di ka dàlíkà tó mọ̀ pé yìí wọ́n bid'atun ya to ada san bid'a ni de ara ko ya to wa tun te ko le afa israi fun bid'a da akhri ni ba fa ni bid'a ba ti la gidi kala to fese ti sala san ba sala ifu yuti والكيف مجوع أو غير معقول والسؤال عنه بدعة كما بدعة يعني أفاني máàlìkì yìí wọ́n ní òṣùwọ̀n ní táàfì máa ma gbogbo sífáàtù fàyín kí ni alákàbàtà náà tẹ́ bá sọ fún ọ fápẹ́rẹ́ bá a yẹn ń ṣe lórí ẹgbẹ́ ní afọ̀kẹ́kẹ́ rẹ̀ tẹ́wọ́n lọ́wọ́ bá ń gbà tí ní ìdábẹ́ta ìgbẹ̀yìn lóru pé bóun ṣe ń sọ̀kalẹ̀ ọ̀nìyàn gẹ́rù mẹ̀jùbù ṣe ń sọ̀kalẹ̀ kì í ṣe ń táàmù ó sọ̀kalẹ̀ náà ni pọ̀lìkẹ́yìn gẹ́rù ṣe wá sọ̀kalẹ̀ ó ti òkè wá ló ṣe wá sọ̀kalẹ̀ gangan ṣé gbígbà tí yẹn ń gun ni àbí yẹn ń glide àbí yẹn ń hope gẹ́rù kò bá làkà ìmú gbàgbọ́ pé ọlọ́run bá ń sọ̀kalẹ̀ yẹn sísan yẹn ọ̀ràn yẹn ni òbí bìrìà ó ní gbogbo ẹ gbogbo sípàtọ Ọlọ́run wà tó kébù tì í. wàlẹ́dínlẹ̀ yẹn sáré náà kẹfà yóò kí nínú zúlù wọ̀ sórùkù lẹ́nu yẹ̀dánà kọlù lórí àwọn kan máa ń béèrè pé nígbà tẹ ní Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ní ìdámẹ́ta òru kì í dẹ̀ ṣe ìdámẹ́ta àsìkò kan náà ni òru máa ń dá síta gbogbo ayé sẹ̀kọ́ àwọn ará ẹni sàwọn kan wà lóru àwọn kan wà rúnlẹ̀ láàrin àwa àti Japan bẹ́ẹ̀ twelve hours ló wà ní wa pẹ̀lú pé tẹ́lẹ̀ bá travel lọ Japan twelve hours ló ní ó ti dé nínú éèdì yẹn lamẹ́ríkà difference àwọn state kan bíi five hours àwọn state kan bíi six hours àwọn state kan bíi eight almost eight hours ló wà láàrin nàìjíríà àti wọn so ẹsẹ̀ pé àwọn wà lẹ́yìn nàìjíríà nígbà wọn towards the towards west àbí ìtumọ̀ ẹni pé táìmù tiwọn ó wà lẹ́yìn tiwa lamẹ́ríkà ní ìsìn àwọn wà láago méje àárọ̀ àbí àwọn wà lóru báwọn dókítà bá ní ẹ̀rọ amẹ́ríkà àsìkò ó ní máa kú lásìkò tó ọ̀dì ó ní máa kú ọ ní aago méjì òru tó bá aago méjì òru lọ́dọ̀ tiẹ̀ aago mẹ́jọ alẹ́ ní sẹ́yìn kìí ṣáìtì sọ yà máa gbà iṣẹ́ akọni ṣe wá ń mo ní pílẹ̀ nìkan tó ní aago márùn-ún bí aago mẹ́rin sí márùn-ún ní máa kú lóhùn lásìkò tí ò ní sí iṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ nìyẹn yà máa fi fóònù jébìlẹ̀ so torí ẹ̀ àwọn kan wá pé so nígbà tó jẹ́ pé òru yẹn kì í ṣe táìmù kan náà gbogbo ayé bó wa lọ lọ́wọ́ sí ma sọ̀kalẹ̀ so ajẹ́ pé lójú òru lọ́dọ̀ tí wá ń bí ètò tó ṣe yẹ máa sọ̀kalẹ̀ tí ajẹ́ pé gbogbo ojú ayé ní fi sọ̀kalẹ̀ wọ́n fẹ́ béèrè ọ̀nà kú lọ sùn wà lọ́ àbí àwọn ìgbéde ìgbéde àdé kẹfà tá sáàlà ṣe má sáàlà àánú sàbà bó ìwádìí ìwúlẹ̀ wọ́n sì nímọ̀ pa nǹkan tó sọ̀rọ̀ yẹn fún ìyẹ̀fọ́ lọ́wọ́ bá wà lẹ́sìnà bí hàlà mẹ́ta rasul. torí ànímọ̀ jà nábì lọ́wọ́ alayhi salatu wa salam wọ́n wà lábì yọ̀ọ́lẹ́ muhum alábì òsì kọ́ wọn وسؤالك هذا بدع كما بيبري بري بدع ولولا أننا نفسر الظن بك لقلنا ما يليق بك بأنك رجل مدد تبالي بي على ذات àwọn ẹni tó ṣe yóò lẹ́kọ̀ọ́ lórí tó jẹ́ pé látara ìmọ̀ká rẹ̀ nùwàlímọ́ malik kọ́lá máa araka illa mubtadi'an mọ́ malik sọ fáwọn ọkùnrin pé oníbídìí àmúrí ọtí tó mọ amara bihi ukhrija ló bá pàṣẹ pé ká gbé jáde yánà sálàfà yakrahuna ahlal bid'ah wa kalamahum nípa àwọn sálàfà wọn kórìíra àwọn oníbídìí àtọ̀rọ̀ wọn واعتراضاتهم فتقوم وتقديراتهم àti ìmọ̀gbé wọn tó bí mọ̀jáda pàtàkì Malik ó ní ismail ali anakulaka ṣe àníjá jọ discuss ó náà dé ọkà nígbà kájọ kájọ discuss ó ní láà wàlẹ̀ kálím gbẹ̀gbọ́ kálím ẹ̀dẹ̀ ọ̀yọ̀ kan lẹ́nu ẹ̀ wọ́n torí pé kí ló fà á tán sá fún àwọn oníbílẹ̀ ní ìpínlẹ̀ ẹ̀dẹ̀ pẹ̀lú ìdọ̀rẹ́ ìfà ilẹ̀ wọ̀ṣúbà kọ̀tọ̀ọ̀fà ìrújú sì máa fa ẹ̀mí kó gbogbo gbogbo kó o jáàjẹjẹ wà lọ wá àdìsí máa fọ́ bídíà ẹ̀ wàhálà ẹni tó ti correct ló wà nù làákà rẹ̀ àbí kò bùkátà kó wá lọ gbọ́ ìgbọ́kúgbọ́ tó tún á máa da ọpọlọ rẹ̀ láàmú pípé ìmọ̀ ronú pé kí mo fẹ́ fi fọ́ ẹnu ẹ̀ náà pé àdìsí àsùnmọ̀ yẹn kò dáadáa ó lè yájú báyìí àdìsí èyí máa lu láìfẹ́ yóò wà máa dààmú ara ẹ̀ lórí nǹkan tí ò yẹ kó dààmú ara ẹ̀ sí tòkúrí ẹ̀ ó máa jẹ́ àwọn àṣà àwa tó bá ti mọ̀ so torí ibi tó ti máa jimá tó ti mọ̀ pé sọkúsọ náà máa ń sọ ń bẹ̀ kò ní ìdíkọ́ wa máa lọ bẹ̀ ọ wà lọ bẹ̀ wà máa sọ pé ah ìmọ̀ mi yí ọ̀rọ̀ tó sọ mí yóò dá ó sì bó ti mọ̀ pé sọkúsọ náà ní tẹ́lẹ̀ àbí lẹ́kṣọ̀ ẹ̀ tó ti mọ̀ pé ó lè ju bọ́ọ̀mù burúkú kalẹ̀ ní ìsìn dẹ́ẹ̀mà dilẹ̀ mi torí ẹ̀ wọ́n ní afáàní kan àǹtà àkìwọ́ mọ̀ yá mi àlẹ́kà fìyàgàlbá gbogbo ní abáyé gbọ́dọ̀ jẹ́ pàjù sílẹ̀ fún náà bá mẹ́ta máa ń bí wọ́n ti láyé aláàtàbà ti á rí wọ̀ nínú pípé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba náà ní kéèyàn máa máa ṣèwádìí àwọn kan wọ̀nyí yàtọ̀ wọlé yàtọ̀ wọn dúró kún dá ìmọ̀ mẹ́rin bá ti fi mẹ́rin tààlọ́ fi àṣìmọ́ ilẹ̀ wọn ti fa fi wọn fẹ́kẹ́ máa ṣèwádìí atótónu nípa àwọn nǹkan tó bá rọpò mọ́ orúkọ ọlọ́run bá tàwọn orí rẹ̀ àdáṣẹ́bí ní tàná ó ti wọ̀ tàná tó ọ̀kẹ́yẹn máa ṣàṣejù kó wàṣẹ ìlẹ́dí mẹ́sàálà sọ́hábàtà anhu ní táwọn sàádù bèrè nípa rẹ̀ ní ànàná ìdá fatana ala fúsìnà hadil abuwa ìtàbà sílẹ̀ kan wa ìfata àlẹ́ ìnira abuwa àwọn ilẹ̀kùn mi ò sí wọ́n tàhàdẹ́mẹ̀tì àsọ̀rọ̀ àsùwárù àwọn ògiri gàgà tó yà wá kún bí ẹ̀sìn àti bíjà àti fúrù yóò wò wàjẹ́ náà àǹdọ́m tí a fúsìnà àní ìrìndì ẹ̀mí ara wa mú. ولذلك قل سمعنا وأعطانا وآمنا وصدقنا ìgbẹ́ni tó náà bá fi ara rẹ̀ ó sọ fún gbọ́ òtẹ̀lé ògbàgbọ́ òsìgbà lódodo àmẹ́nà ọ̀sọ̀tàkùnà bìlọ̀kọ́bà àgbà gbogbo ṣe ní ọlọ́ba máa ń sọ̀ka ẹ̀sìn sámà ọlọ́ba ṣe ìdọ́gba rẹ̀ rárá sí ọlọ́ba ọba tí máa bínú ni ọlọ́ba tí máa yọnu sínú ó gbà lódodo bìlọ̀kọ́bà wà á tọ́lá tọ́lọ́ba bá sì ní àti lágbà ọ̀sàmì وحتى تسلم بعيلو دينتو جم مسلمين يريدون ربحوا الله نكتفي بهذا صلى الله عليه وسلم محمد وعلى آله